الحمد لله ولي الصالحين الحمد لله ولي الصالحين ولا أضوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله Allah subhanahu wa ta'ala pẹ̀lú jíjẹ́ mùsùlùmí pàápàá jùlọ ní àsìkò fitan tí àwọn àfáà ṣẹ̀ríà sọ pé àwa nú ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó jọ̀wọ́ jàre kí o mọ̀ yọ wá ní dáírà Islam <clears throat> Insha Allah ta'ala àdíìsì tí a ń ká àbí ìta ti kanú Riyadu Salihin ní abẹ́ àkòrí tàrí mùntìsáàbì ṣíṣe intisab ìṣàfitì ara ẹni sí ọ̀dọ̀ bàbá tó yàtọ̀ sí bàbá tó bíyàn gangan àwọn ọ̀rọ̀ bí méjì kan wà tí a fẹ́ fi kún kí ó tó di pé a bọ́ sí àkórí mi insha Allahu ta'ala àpé tí àdìtì yẹn sọ gangan ni wípé ká pe bàbá ká pe ọmọ tàbí ní orúkọ bàbá ẹ̀ ká ṣe àfi ti ọmọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ ìbéèrè wa lè wáyé wípé àwa tí a wà ní nípa orúkọ ni o àwa tí a fọmọ sílé ìwé ta ló ń lo orúkọ ẹbí jẹ́ ń pè ní family name fún àpẹẹrẹ bóyá ẹni tó bímọ ó Abdullah ẹni tó bímọ orúkọ rẹ̀ ń jẹ́ Abdullah bàbá tí ó bí Abdullah orúkọ rẹ̀ ń jẹ́ Abdul Aziz orúkọ rẹ̀ ń jẹ́ Abdul Aziz bàbá tó bí abdulaziz òun jẹ́ abdulrahim òun jẹ́ abdulrahim ǹjẹ́ a lè fi sọ́ọ̀lẹ̀ orúkọ bàbá ọmọ yẹn ká lọ fi ṣe abdullah tàbí ká fi ṣe abdulaziz èsì náà ti fọ́ ṣùgbọ́n tí ṣọ́nà báyìí la gbà mú wá sí pé bàbá tí ó bí bàbá wa bàbá wa ni bàbá tó bí bàbá bàbá wa bàbá wa ni bàbá tó bí bàbá bàbá wa lọ sókè báwọn bàbá wa ni torí náà tí orúkọ èèyàn bá ń jẹ́ Abdullah bàbá tó bí wa ń jẹ́ Abdulaziz àwa fi orúkọ ọmọ lẹ̀ nílé ìwé pé Abdulaziz abdulsomad bóyá sọmọ wa ní abdulsomad fún àpẹẹrẹ yìí ṣe èèwọ̀ lórí pé ẹni yẹn náà bàbá ẹ̀ tó gbọ́dún àwọn tó ń jẹ́ family name tó ń jẹ́ orúkọ bàbá bàbá bóyá bàbá kejì àbí kejì àkẹrin tó bá fi lè jẹ́ pé bàbá yẹn bàbá tọpẹ òun náà ló bí ẹni tó bí àwọn tó tún bí ẹni yẹn kò sí nǹkan tó burú nínú ṣẹ̀ríà Islam láti fi ọmọ bẹ́ẹ̀. a sọ ọ̀rọ̀ sí ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ nígbà tí ó bí ọmọ rẹ̀ tó ń jẹ́ Ibrahim oní sàmẹ́ìtù usma abi mo sọ ọmọ yìí ní orúkọ bàbá mi tó ń jẹ́ Ibrahim ẹ̀rẹ̀ wọn bí Ibrahim ṣe jìnnà sánà bí kò sallallahu alaihi wa alihi yóò bẹ̀rẹ̀ sí ẹgbẹ̀rún ọdún bíi mẹ́rin ayé ànábì Ibrahim sí ayé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n sábà tọpasẹ̀ ìdí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́dọ̀ Abdullah dé ọ̀dọ̀ Abdul Muttalib títí títí títí tó fi padà sí ọ̀dọ̀ Ismail Ismail wà lọ jẹ́ ọmọ Ibrahim aleyhisselam so láti bí ara ọ̀rọ̀ yẹn àtàwọn míì táà ní ṣàlàyé ní ìsìn àwọn afáàfà yọ pé kò kìí ṣe ìwọ̀ láti ṣe bẹ́ẹ̀ àkíyèsí kejì ó ní ẹni tí bàbá rẹ̀ tó bí kìí ṣe mùsùlùmí bóyá onífá ni ifá ló ń bọ àbí ifá ní ẹ̀sìn ẹ̀ orúkọ bàbá yẹn wá ń jẹ́ onífádé ìjẹ́ nígbà tí bàbá yẹn ń pe ọmọ rẹ̀ sí skul ń jẹ́ onífádé ayọ̀mídé tàbí ayọ̀túndé tàbí ó tẹ̀ fún onífá pé onífádé ìfáwọlé onífádé ìfáwọlé fáwọlé nílẹ̀ Yorùbá wọ́n kàn ní fáwọlé ọmọ yẹn wá di mùsùlùmí ìdí ọmọ yẹn lè yí orúkọ ara rẹ̀ tí bàbá rẹ̀ sọ yìí tó lè yí padà ǹjẹ́ ó sì lè yí orúkọ bàbá yẹn padà nínú ìwé ẹ̀rí tó gbà tàbí kó yí padà kó máa ń lo orúkọ bàbá kó sọ di àbílẹ̀ àbí tóun tàbí bàbá sọ pé ó ní fádé kó tún jẹ níbóyá ayọ̀dé tàbí ìdùnnúdé èsì táwọn àfáà mú wá ni pé ó lẹ́tọ̀ọ́ láti yí orúkọ ti ara rẹ̀ padà kúrò ní èyí tí bàbá rẹ̀ sọ ìyẹn ni fáwọlé torí pé òun ìṣèlú ní fámọ́ ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ láti yí orúkọ bàbá rẹ̀ padà onífádé abdullahi abdullahi tó yíra ìpadà sí wáyé orúkọ rẹ̀ láti fà wọlé sí abdullahi yóò àwọn jẹ́ abdullahi ọmọ onífádé ìdíwọ̀n jẹ́ nìyà bóyá bàbá rẹ̀ ń jẹ́ john tàbí bàbá rẹ̀ ń jẹ́ benedict ìwádìí mùsùlùmí lọ jẹ́ abdullahi abdullahi ọmọ benedict náà ní ó máa jẹ́ abdullahi ọmọ jọ́ọ̀nù òní ó máa jẹ́ so orúkọ yẹn wọ́n á ní change bro kò ní lọ change benedict orúkọ mi ìdí ni pé kò lè fún bàbá rẹ̀ ọmọ ò lè fún bàbá lóókọ àbẹ́yàn lè fún àbẹ́yàn lóókọ tó bá fún lóókọ àwọn èèyàn ò mọ̀ ìdí kejì o ní pé ó máa da ìran yẹn rú torí pé orúkọ tó fẹ́ yí orúkọ bàbá rẹ̀ sí yẹn kò sẹ́ni tó mọ bàbá yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yí orúkọ ara ẹ̀ padà òun ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ó ti mọ̀ pé ó ti yí orúkọ ẹ̀ orúkọ ẹ̀ tó bá lọ yí padà kò tàlúfẹ́ táwa ni ó ṣe àtúnṣe ara rẹ̀ sí ìdí ẹ̀ tí àwọn àbá fi sọ yí pé orúkọ ìran a ò lè yí orúkọ ìran wa padà orúkọ tí a ń jẹun náà ni pé kó wàá di mùsùlùmí wá ní o fẹ́ yí orúkọ yí padà rárá ṣeéṣe ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní tó gbajúmọ̀ káàkiri lédi òní kódà tó fi dé àwọn orílẹ̀-èdè tí àwọn mùsùlùmí ni wọ́n pọ̀ sí gidigidi ó yí orúkọ bàbá obìnrin padà sí orúkọ ọkọ rẹ̀ nígbàtí ó bá rí ilé ọkọ yíyí orúkọ bàbá obìnrin padà sí orúkọ ọkọ rẹ̀ nígbàtí obìnrin yẹn bá wọ ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin tó wọlé ọkọ láàmọ̀ wọ́n mọ́ fún àpẹẹrẹ bá mọ obìnrin kan nígbà wà ní primary school orúkọ rẹ̀ ń jẹ́ Adékúnlé Adékúnlé orúkọ bàbá ẹ̀mí ohun gangan wá ń jẹ́ Ayọ̀mídé Adékúnlé Ayọ̀mídé obìnrin ni o tó bá ti wá lọlé ọkọ ẹ̀rí pé yóò yọ Adékúnlé yẹn kúrò bóyá ọkọ rẹ̀ wá ń jẹ́ ẹ̀ẹ́ ẹ jẹ́ ká mú ká ètò kọ́mọ̀ táwọn obìnrin máa ń jẹ́ ní Rónkẹ́ ẹ jẹ́ ká mú orúkọ ọmọbìnrin tẹ́ nígbà primary school tàbí tẹ́jọ́ lọ secondary school Rónkẹ́ ló ń jẹ́ bàbá tó bí oúnjẹ Adékúnlé ẹ̀ríkà Adékúnlé ọkọ rí pé yóò lọ Eh, bí orúkọ ọkùnrin ìhùlà lè mú ọkọ̀ ẹgbẹ́ Adébáyọ̀ ẹ̀kàn rí pé Adébáyọ̀ Rónkẹ́ ní rí ti ẹ̀rí orúkọ ẹgbẹ́ ìnímọ̀ tó wù ní mọ́ àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ rán rẹ̀ gan onímọ̀ tó wù wọ́lá sí àmọ́ pàápàá jùlọ lóde òní tẹ bá wá ẹnìkan ní ẹwà ń lé ìbò ẹ̀ lè rí àbúrò yìí àbẹ́gbọ̀n yìí àbẹ́ntẹ́ sí mọ̀mọ́ ti kú ò ní orúkọ tẹ́ ẹ̀gbọ́n sí yóò ti lọ́mọ ìjókòó bàbá ẹ̀ tó ní ṣẹ̀rí Islam táwọn afọ́ ní ṣẹ̀rí àsọ ni pé obìnrin orúkọ bàbá rẹ̀ náà ni ó máa jẹ́ obìnrin orúkọ kí ni ó máa jẹ́ orúkọ bàbá rẹ̀ náà ni ó máa jẹ́ nítorí ìdí méjì ìdí àkọ́kọ́ òun nìkan tí ọlọ́run ọba àlékí ọlá gangan sọ nínú Qur'an inú Suratul Ahzab Suratul Ahzab súrà kẹtàlélọ́gbọ̀n ayẹ 33 ayẹ 5 ọlọ́run ní ud'uuhum li aabaihim huwa aqsatu 'inda Allah fa in lam ta'lamu fa ikhwanukum fi din wa mawalikum ọlọ́ni ud'uhum li abaihim ẹsà bí ti kálukú sọ́dọ̀ bàbá rẹ̀ orúkọ bàbá ń kálukú ní kẹ́ ẹ máa fi pè é ud'uhum li abaihim ẹ máa ṣe àfíjì kálukú sọ́dọ̀ bàbá rẹ̀ orúkọ bàbá rẹ̀ ní bàbá wọn ni ẹ̀fí máa pè wọ́n wúwa akọ̀sátú ìndàlá eré ìlú bá mú jùlọ lọ́dọ̀ ọlọ́ ilé ìlú bá mú jùlọ fa inlam ta'alamu àbà ahùn tẹ́ ẹ̀ bá wá mọ àwọn bàbá wọn fa ikhwanukum fìdí wọ́n máa jẹ́ ọmọ ìyá yínú ẹ̀sìn ọmọ ìyá àwọn ni wà mọ̀ wà líkùn wọ́n jẹ́ ọmọ ìyá yín nínú ẹ̀sìn gbọ́dọ̀ pé tẹ̀sílì ayá ọ̀rọ̀ pọ̀ àwọn ìlúmí ìdí sọ pé ayá yìí tó ṣẹlẹ̀ ní pé àwọn tó fi ọmọ ọlọ́mọ ṣọmọ ṣe pé wọ́n pè kìíní kan ní abduction àbí èèyàn abduction abduct ni pé èèyàn jí ọmọ gbé ó adopt ó jí gbé ní ṣùgbọ́n adopt yẹn pé ó fi ọmọ yẹn ṣe ọmọ lọ́dọ̀ ìjọba ó fi láwọn pépà téèyàn wà sáìn ọmọ tó lọ adopt yẹn ọmọ tó lọ fi ṣe ọmọ yẹn nínú ìtumọ̀ àyà yìí ni pé ó kò lè jẹ́ ọkọ rẹ̀ bíró ètò ṣẹlẹ̀ sí àwọn aláwọ̀ dúdú tí àwọn òyìnbó mú lẹ́rú níjọun tàbí tí àwa fúnra wa aláwọ̀ dúdú la mú wọn lẹ́rú àwa tà wọ́n sí oko ẹrú fáwọn òyìnbó so àwọn òyìnbó yẹn orúkọ wọ́n wá yí orúkọ àwọn èèyàn yẹn padà orúkọ wọn ni wọ́n ń jẹ́ látọ̀pọ̀ ẹrú táwọn nìyẹn irú rẹ̀ ló wà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ oko ìbò gbẹlẹgbẹ mi ní dárúkọ ẹni kankan èmi ní ìmọ̀ tó fi sọ tí ìbá lọ sọ wọ́n lè lọ sí orí àti àwọn lẹ́rú nàìjíríà báyìí lẹ́kọ̀ọ́ tí bá lọ sàárò ìyẹn Sierra Leone tí bá lọ ilẹ̀ Liberia àtàwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó lóko ẹrú wọ́n wá ń jẹ orúkọ olówó wọn yẹn òun ni wọ́n fi à ní wá tọ ipa ìfẹ̀ràn wọn mọ́ àdìtọ̀pasẹ̀ rẹ̀ mọ́. ó lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yí orúkọ yẹn padà nígbà tí wọ́n padà rí pé àwọn bàbá àwọn aláwọ̀ dúdú ni wọ́n wà dáadáa ní Nàìjíríà ìdáná ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìdí kejì ni sísá fún kíkó sínú làánà ìgbéjìnà sí kí ọlọ́run ìrìgbé àmẹ́bí ni tó bá yí orúkọ ẹni tó bá fi àfihàn ara rẹ̀ sọ́dọ̀ ẹni tí kì í ṣe bàbá ẹ̀ sọ ẹlòmíràn ìyàwó wọ́n ti mọ̀ pé wọ́n ti síwájú ẹ̀ pé ìtumọ̀ ẹni obìnrin báyìí ìyàwó lágbájá ni nínú ṣẹ̀ríà Islam tábà lọ́wọ́ hadith tó tá àmọ́ ń kà nínú hadith Aisha bintu tani Rasulillah Aisha bintu Abi Bakr Aisha bintu Abi Bakr Asma'u bintu Abi Bakr Fatima bintu Rasulillah bintu Muhammadin Rasulillah sallallahu alaihi wasallam Aisha ọmọ Abu Bakr Asma'u ọmọ Abu Bakr Fatima Anabi Muhammad sallallahu alaihi wasallam bó tilẹ̀ pé Aisha ìyàwó ànàbì Fatima ìyàwó Ali mo kàn mú yẹn wá lápẹẹrẹ ni obìnrin ẹ̀rí pé bàbá wọn ni wọ́n máa ń ṣàfihàn wọn sí tí wọ́n bá wá ní bùkátà láti ṣàlàyé nípa bóyá ọkọ wọn ni wọ́n wá sọ pé ìyàwó lágbájá fún èéfèèyàn kan kò sì sí tó fà táwọn obìnrin fi ń yí orúkọ wọn padà ẹ̀rí pé tẹ́nìkan máa ti máa rí ní ìtù yóò lọ yí padà nínú pépà yóò tún ṣe advertisement i former miss miss kìnìkan kìnìkan náà wí ìgbìmọ̀ kìnìkan ó lọ máa yí padà tó bá ti wá ẹ máa wo ìdí kẹta méjì tí wá ní ìdí ẹlẹ́ẹ̀kẹta tẹ́mi fẹ́ kún un ó lè gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ó fi sọ ìwé tí wọ́n mọ̀ báwọn classical sọ lásọ nílẹ̀ tó bá kọ ọkọ̀ yẹn sílẹ̀ kò ní dí ọkọ̀ ọmọ tó bá ti wá ń fẹ́ ọkọ̀ míì bóyá ọkọ̀ yẹn kú yóò di orúkọ yẹn padà tó bá ti fẹ́ ọkọ̀ míì tàbí ọkọ̀ yẹn kọ́ yóò fi orí pẹ̀kọ̀ ẹ̀ padà mo rí obìnrin kan tó sọ pé ó sùn nígbà tó ti fi ọkọ mẹ́ta yíyí padà yíyí padà gbogbo ló ń ṣèwé abẹ́ mọ̀ kó ṣeé ṣe fún yàn láì jẹ́ pé ó lè fẹ́ ọkọ márùn-ún dáadáa kò sì túmọ̀ sí kóbìnrin yẹn jẹ́ èèyàn burúkú ẹni méje gan bẹ́ẹ̀ ni mo ti ṣe wá sí níbì kan ẹnìyàn sọ pé àǹtí òun báyìí báyìí ó dárúkọ ẹ̀ ó tún júwèé títí tí mo ní mi ò dá mọ̀ mi ìdẹ́niyẹmọ̀ bọ́ mo mọ́ fámílì tó sọ ẹ̀ ó ti fẹ́ ọkọ márùn ó wá ń béèrè pé ní òtètè mọ̀ pé nǹkan tó fẹ́ sọ nìyẹn ni ò bá ti stop ẹ̀ kó mọ́sọ̀ àìlọ́bọ̀ lọ́kì ìbìjẹ̀ wá dẹ́ nìyẹn mọ̀ wá ní ó ti lọ́kọ márùn ó ní wọ́n ní ní tó fẹ́ béèrè pé tí ó bá ṣe rí àmú yóò fẹ́lẹ̀ yóò fẹ́lẹ̀ tí wọ́n mọ̀ sí ah ó ní kò sí èyí tó wá fẹ́ tí ò ní sọ yìí kì àmú ní kò sí èèwọ̀ kankan bẹ́ẹ̀ níta fẹ́ lónú ṣe rí àmì pé bó ṣe fẹ́ ẹlòmíì yẹn kó jẹ́ pé ìbálòpọ̀ wọn yẹn ó jẹ́ ti halal tí ó fi máa gbà ládá kò ní gba ẹ̀ṣẹ̀ lọ́sí kan ó lókún rẹ́ fíẹ́ ní ewu níbẹ̀ ní kí tún lọ so ìlú rẹ̀ títí tún lọ so ìlú fún pẹ̀lú ìròrí tí wọ́n yìí náà máa yí orúkọ padà sórúkọ ọkọ ibi tó ti wá ń ṣiṣẹ́ yóò fi yí padà yóò fi ẹwà àwọn dọ́kúmẹ́ǹtì tó ti lọ pàápàá lóde òní àwọn oríṣiríṣi document orúkọ ni ó ti wà yóò àkó sínú wàhálà so a jẹ́ pé aslan in tí ṣẹ̀rí àsọ nípìnlẹ̀ yẹn gangan ló yẹ ká lò ẹ̀wẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé èèyàn ní màmá èèyàn lè ní bùkátà sí ẹni yẹn bóyá kìí ẹ̀ṣẹ̀ primary school gan ló jẹ́ sí máàbí secondary ẹ ká sọ pé ẹjọ́ wà lẹ́nu iṣẹ́ àbí ẹjọ́ wà ní ẹṣẹ́ academy ó ti wá ń kọ pépà àwọn pépà tó ń kọ ó fi ọkọ̀ bí ìkíní ó fọ́ọ̀tì ju pẹ́kẹ̀ta àwọn pépà tó ti kọ yẹn academic paper tí wọ́n fẹ́ kójọ tí ó fi di prof ẹ wo àwọn wàhálà tí ó ṣẹlẹ̀ pé ṣòun ló ní àwọn pépà yìí yóò ṣẹ̀ṣẹ̀ máa kó dọ́kúmẹ̀ntì ó ṣẹ̀ máa dààmú ẹ̀ ṣòun ni yóò ti ṣèwé kan gbà yẹn fún òun fi ṣe di orúkọ sí ìwọ náà tó ń wá ó fẹ́ bá sọ̀rọ̀ wàá tó rí pé ó ní fóònù ọbẹ̀ ó fẹ́ wà lórí ni ó tẹ orúkọ ẹ̀yìn kò mú mọ́ ẹ̀yìn rí mọ́ ẹ̀yìn máa identity ẹ̀ mọ́ so wàhálà ló mú wá ló jẹ́ pé nǹkan tọ́lọ̀ ń bá ti sọ yẹn ìròrí ò lè rọ́pò ẹ̀ dáhùn nígbà tí mi sí ti wà ń bẹ̀ yẹn kò sábúrú ń bẹ̀ àántùm àìlàmú àmìlà tàbí ìtọ́lọ̀ fún sọ́nù kòránì pé alá ìyá ìlàmú mẹ́rìnkọ̀lá ọwọ́ alátíf lẹ́kọ̀ọ́dún ọlọ́run mẹ́rin tó dá torí pé alátíf ẹlẹ́bùrú kẹlọ́lọ́m alọ́kọ̀bí alámọ̀tán láyé dìlù rọ́bì wọ́n láyé ń ìgbàgbé ìfi ìṣọ́lọ́n pé á ah, ọlọ́run bóyá kò rántí pé mi ti sí máa padà dé ẹlòmí lọ máa yàwá kọ́lọ̀n sọ mi sí ṣe ó wà ní sọ́dọ̀ tó tààrí ìmúra àtù fìràhàn wàmúra àtù náà hìn ó ní mo ti sọ lẹ́ẹ̀kan pé tá bá fẹ́ sọ nǹkan kan tó ní í ṣe tó pàtàkì nípa irú ọkọ tí wọ́n jẹ́ irú sọ́dọ̀ tó tààrí yẹn nígbà tọ́lọ́wọ́n bá ń sọ fún wa pé dọ̀rọ́bà mọ́sàlẹ́ ọlọ́run bá gbé àpèjúwe kan kalẹ̀ àpèjúwe wo ni àwọn tí wọ́n jẹ́ ìyàwó àwọn ẹni ọlọ́run tó ń fi bẹ́ẹ̀ wọ́n wọ náà tó ń torí náà ká dárúkọ bàbá obìnrin yẹn níbẹ̀ yẹn kọ́lá torí pé kìí ṣọ̀rọ̀ bàbá rẹ̀ ló fẹ́ sọ gangan kò wọn jáde orúkọ wọn ló ìmọ̀rọ̀ àtùkì ni nóòhìn wà mọ́rọ̀ á lóòtọ̀ ìyàwó ànábì nóòhù àti ìyàwó ànábì lóòtù kánà táhta abidẹ́yìnì ní ìbáàdìná sọ̀rẹ̀ àwọn méjèèjì ń bẹ ní abẹ́ àwọn ẹrúsìn wa méjì wọ́n jẹ́ nǹkan ànábì lóòhù ìkejì ànábì lut ìyàwó lut ìyàwó ìyàwó nóòhù àti ìyàwó lut ọlọ́run ní jíjẹ́ ìyàwó ànábì ọlọ́run tá méjèèjì jẹ́ yẹn kò làwọn kúrò níbi ìyá náà ọlọ́run ní fàkọ́ọ̀nẹ̀ta wúmà wọ́n jàǹbá àwọn ọkọ wọn kèfèrí làwọn ṣe ń wọ́n mọ̀ sí fálámìgìnà ìníyàhúmọ ìjẹ́yàwó ànábì yẹn kò wá láwọn ní nàbá iṣẹ́ ànábì ìyá ọlọ́run wà kí ìlàdòkúlá náà rọ máa dà ilé nípa sọ fún wa ni pé ẹ máa wọ náà lọ ẹ̀yin méjèèjì yìí pẹ̀lú àwọn tí ó wọ nípa bẹ́ẹ̀ ló ń pé ọkọ ohun ẹ̀yẹn lọ́lọ́run fẹ́ ká fókọ̀sì wípé tó ń fi páwọn ọkọ wọn jẹ́ ànábì ọlọ́run ọlọ́wà lọ dárúkọ àwọn ọkọ yẹn kò gbé orúkọ ìyàwó yẹn sí kò kọrúkọ àwọn ìyàwó yẹn orúkọ ọkọ ló kọ pé ìyẹn ló fẹ́ ká ní ìtìbárùs ṣùgbọ́n ti sọ pé àwọn wọ̀nyí o ìjẹ́ ọkọ ọkọ wọn jẹ́ onígbàgbọ́ òdodo wọn jẹ́ ànábì ọlọ́run kò mọ̀ làwọn bu náà ìyẹn ni pé kéèyàn jẹ́ ìyàwó ẹni rere kí wọ́n jẹ́ ní ibi kò kò ní jẹ́ kí kò ní yí ààyè rẹ padà lójú àlùkìyàmọ̀ ààyè àwọn ẹni bí náà ló wà ẹ̀rẹ̀ rí pé nísàlẹ̀ náà ọlọ́run padà sọ wádà rọ́bà lọ́ọ̀ mẹ́sàlẹ̀ ọlọ́run tó má tó sí ìrìn ní ìwà obìnrin eré lábẹ́ ẹni ibi ìmọ̀ra àtúnfẹ̀ àwọn ìyàwó fẹ̀ àmì ìyàwó fẹ̀ àmì tọ́lọ́run ló sọ pé rọ́bì mi nílẹ̀ àìndàkà bẹ́yìí tàn fìdíjánà náà jì ní من fir'auna وعمله amalihi wa najini min al-qawmi adh-dhalimin Ọlọ́run ó ní Olúwa là mí lọ́wọ́ fir'aun àti iṣẹ́ ọwọ́ rẹ̀ là mí kúrò jọ àwọn ibi tó ti àti bẹ̀rẹ̀ jọ ni pé Olúwa kọ́ ilé kan fún mi nínú ọgbà àlìjẹ́nnà kó o sì là kúrò lọ́wọ́ fir'aun àti iṣẹ́ ọwọ́ rẹ̀ là kúrò jọ àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn alábòsí tọ́lọ́n tó wá sọ pé wà Maryam ibnata Imran allati hasanat farja tó tí mo kàn fẹ́ fààrin ní àlàyé tó wà ń bẹ̀ ṣùgbọ́n àkótán ẹ̀ ni pé kíkàlùkù jẹ́ ó kọ bàbá rẹ̀ yẹn kò ní mú ìjú kankan wá wàhálà ṣùgbọ́n rújú àtàwọn tá ń ṣàlàyé díẹ̀díẹ̀ yìí yóò kú òkò ní sí ṣáájú orúkọ bàbá ń kálukú ní wọ́n ń jẹ́ kí ló wá fà á táwọn èèyàn fi ń jẹ́ orúkọ tí àwọn ìbò fi ń jẹ́ orúkọ ọkọ wọn kan orúkọ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ó nídìí nínú ìtàn ta kàwé wípé àwọn òyìnbó gbà wípé obìnrin ò ní ẹ̀mí a woman or women do not possess soul wọn ò nínú ìgbàgbé láyé john tó tó di pé ẹ̀sìn kírísítẹ́nì kírísítẹ́nìtì ìrere jésù kò tó dọ́dọ̀ wọn ní europe gbàgbọ́ wọn ni. ẹlẹ́ẹ̀kejì obìnrin wọ́n kà á sí property ìyẹn ẹ̀ńtọ́sìn property wọ́n kà á sí ara dúkìá ọkùnrin lónà tóbìnrin bá ti lè kó òun lé bàbá rẹ̀ tí wọ́n fẹ́ báyìí ó ti di dúkìá ọkọ àwọn tó kọ́ àwọn òyìnbó British Gẹ̀ẹ́sì tó mú àwa sùn ní Nàìjíríà àwọn Gẹ̀ẹ́sì ló mú wa sùn àwọn kan ti mú àwọn Gẹ̀ẹ́sì sùn ṣáájú kan tó mú àwa sùn the British were have been colonized or they were colonized therefore they come to Nigeria before they are coming to Nigeria to colonize us they colonized us but they have been previously colonized by the Romans. Àwọn Róòmù wọ́n ti mú òyìnbó Gẹ̀ẹ́sì sí ṣáájú tí òyìnbó Gẹ̀ẹ́sì tó wá gba òmìnira lọ́wọ́ Róòmù táwọn náà tó wá mú àwọn àti. Nínú àṣà Róòmù, obìnrin ò jẹ́ nǹkan. Ẹ̀tọ́ ni fún ọkùnrin tó jẹ́ ọkọ ìyàwó tí ò bá rówó kó mú ìyàwó rẹ̀ lọ sí ọjà kó sì lọ pa kó gba owó rẹ̀ kó lọ fi jẹun sẹ́rọ̀ pé property ẹ̀ ni dúkìá ẹ̀ ni àbí ṣẹ́gbọ́n náà ló ẹ́ pé orí bẹ́ẹ̀ṣẹ́ ṣe ìyẹn àwọn ẹlẹ́kọ̀ọ́ ló tó kú ẹ́kìlẹ́ nígbà yẹn wọ́n gbéyàwó mẹ́rin Wọ́n á fi ajẹ́ ìgbébì sí ẹmọ̀ pé a lè jọ wípé káàyí agbélẹ̀ àwọn tó ń tàrí dáadáa. Ẹ̀rọ bí ìgbà kan tí snooker gbáyé kan, àwọn èèyàn ti fi máa ṣe ní wọn mọ́tò wọn ní Nàìjíríà kì í jẹ́ látàzọ̀rọ̀ Las Vegas tẹ́júlẹ̀ ilé gámbù láyé. Ní ìrọ̀kútì kan kan ti kọjá Las Vegas ọ́pùtù. Obìnrin ó lé ní fáyé tọkùnrin kan bá tọkùnrin kan bá ṣe kí ní ó jẹ́ ó jẹ́ lọ ní ẹ̀hún múyàwó ẹ̀ lọ torí pé ìwọ ló kí lẹ́jọ́ wọ́n fi lé tàlẹ́ ọ̀rọ̀ so kí ni wọ́n fàyọ̀ ń bẹ̀rẹ̀ wípé wọn ò rí obìnrin sí nǹkan kan ju ẹjọ́ lẹ́nu sí dúkìá ọkọ ẹ̀ ọkọ ẹ̀ lónìí ìdí nìyẹn tó fi yí orúkọ ẹ̀ padà kúrò lọ́dọ̀ nínú orúkọ bàbá rẹ̀ tó fi lọ́ndì gbogbo àwọn ìta wọ́n sọ lónìí nìsìsì nìkan tí a fi mọ́kọ́ àṣà wọn ni kìí ṣe pé ó ẹ̀sìn wa ò pèsè sí láti lẹ̀ gbogbo ìtàwọn yẹn wá ń sọ ìmúra àtàánú torí pé mo ti gọ́ta nǹkan sọ pé ìfipra sọ pé mrs luke wọn lọ translate the wife of luke mrs luke pé ó correct nínú kura mi rárá síríìtì tí kura ń sọ àlàyé tí kura ń ṣe ọ̀tọ̀ èyí kan lọ ń wá nǹkan tó jọun láti fi wéwo ni ẹ̀pẹ́ téèyàn bá fẹ́ sọ wípé kéèyàn ṣe ìsìnà dáa tàbí kò burú ẹ jẹ́ ká lo ìlú yẹn pé kéèyàn ṣe ìsìnà ò burú èèyàn lè rí àyà àna kúránì tí ó sì ta àwọn èèyàn jẹ kódà kéèyàn sọ pé kéèyàn ṣètùtù tàbí kó gbé ẹbọ àyà àwọn àna kúránì téèyàn lè lò fún àwọn aláìmọ̀kan tí wọ́n fi sọ̀rọ̀ ó ní Abdullahi ká nínú ní pẹ̀lú tó kálé àwọn èèyàn mọ̀ tó mọ̀ kùránì ní àsùbà ṣúgbì ìta kí lánàá ṣùgbọ́n tó nù níjẹta sídàpọ̀ ló lídì ṣúgbì ìjẹta èdè ló lídì ìtàmì ó sọ̀rọ̀ nípa ọmọ ádámọ̀ méjì àwọn afọ́n tẹ̀sírì sọ̀lẹ̀ yá wọ́n lórúkọ wọn ní abila àti kábílà wọ́n lọ translate ní kéènà àti ibẹ̀ nínú Kùránì n'ígbàtí àwọn méjèèjì ní wọ́n ṣe ìpèsè ní ọ̀tẹ̀ sírì pé ta ni ó fẹ́ obìnrin torí pé ní pé ní Hawa bí Hawa ìyàwó Adam ṣùgbọ́n ìbejì tó ń bí yẹn yóò jẹ ọkùnrin kan obìnrin kan ẹni tí wọ́n jọ bí wọ́n exchange ni wọ́n ṣe pàṣípàrọ̀ ẹni tí wọ́n jọ bí ẹ̀kọ́ ló fẹ́ tí wọ́n jọ bí ẹni wọ́n fẹ́ nígbà yẹn òfin wọn ni ṣùgbọ́n ọ̀kan wá fẹ́ fẹ́ ìkan jọ bí òun pẹ̀lú ẹ̀ kò fẹ́ fún ẹni tí ó yẹ kó fẹ́ kò fẹ́ fún lẹ́tọ̀ọ́ pé àbíkó ní manoda ẹ jẹ́ ká wo ẹni tọ́lọ́run yìí wọ́n á gbé ìpèjì nígbà yẹn ẹni tí bàtí wọ́n wá ṣe é níbẹ̀ yẹn ìpèsè tájú yẹn sì wọ́n ní wọ́n lọ rúbọ ẹgbọ́rọ̀ wọ́n lọ lé kí ni wọ́n lọ rúbọ ẹ̀rì pé inú bíbélì wọ́n sọ pé nìkan ó jóná ìkejì kò gbaná tàbí ká sọ pé èéfín nìkan gbàdí wọ́n jẹ́ ó lọ sókè eré èkejì olóòkè ó fọ́nká so wọ́n á ní tẹ́ bí i pé alẹ́ ẹbọ ó ti wà látàyé lálákúdà látàyé ádámù ni wọ́n ti rú bọ́ ẹbọ nìkan fín tẹ́jìrí ẹbọ fín wọ́n kàn lọ mú wa bá ẹbọ ẹnìkejì kò fín nínú ayé àtúrọ́mọ́ wọn ni wàtúkú bílà ní àdìdí màá kẹ́lìmọ̀ tí ó fẹ́ mú jáde rẹ̀ tó kú bílà àgbà tàbí wọ́n gbà tó kú bílà ní àdìmà wọ́n gbà lọ́wọ́ kan nínú àwọn méjì wọ́n wà fẹ́ pé àwọn ìwò ló gbà ẹ́ àwọn ayé ẹbọ yẹn tẹ́ gbọ́ yìí pé wọ́n rúbọ pé kùránì tó wá sọ pé tó kú bílà ní àdìmà wọ́n gbà á lọ́wọ́ ẹnìkan àwọn àwọn olóògbà àwọn ajé wó báyìí kò sí ìgangan tó mú wá ọ̀rọ̀ kọ̀rẹ́kì rárá àti rárá ọmọ ti ṣàlàyé ìdílé iṣẹ́ ìgbìmọ̀ amúkọ̀ àwọn akàbù torí pé kùránì padà sọ wípé ìnáma yàtàkọ́ balà lọ́ọ̀hù ìnáma yàtàkọ́ balà lọ́ ọlọ́run ọba ló máa ń gbà iṣẹ́ lọ́dọ̀ tani lọ́dọ̀ àwọn ẹni eré ọ̀káfì yẹn lẹ̀ ṣùgbọ́n bí mo fẹ́ lò ní pé kò sí ni èyí ò rí ẹ wo zina ní ìsìn látàkọ̀rọ̀ bu zina ẹ má sùn mọ́ zina wọ́n sọ pé ṣe ẹni bẹ́ẹ̀ wọ́n lọ sọ kò sọ pé kéèyàn má ṣe ẹ̀gbọ́n látàkọ̀rọ̀ bu zina ẹ má sùn mọ́ zina náà bá bẹ̀ mú ayà àwọn ẹlọ́mú bì kan tọ́lọ̀ ní ẹ má sísúnmọ̀ yẹn kí ni túnmọ̀ sísúnmọ̀ ṣẹgbẹ́ orí èèyàn mọ́ kàn mú wà ní ẹgbẹ́ rẹ̀ láti ìgbàlẹ̀ orí èèyàn wọn ni. kò sáyà tọ́lọ̀ ní kámẹ́tì ẹgbẹ́rọ àwọn iṣu báyìí tí tí ẹ̀ ó máa ń ní bùkátà tí èèyàn ṣàlàyé délẹ̀ o àwọn tó ń bá wí ọ̀rọ̀ yẹn pé mọ́ súnmọ́ èdè yẹn ó ẹwọ ààwẹ̀ náà àwọn kan ní kìí wọ́n dẹ̀ máa yà wá kútìbà alaykumus siyam akọ àwẹ̀ lẹ́yìn lórí wọ́n ọlọ́run sọ fún òun ṣe lọ́rìn kútìbà wọn ni kátàbà yá kùtùbù kìtà àbáta kákọ nǹkan kalẹ̀ ní kútìbà wọ́n kọ́ ta ló kọ́ àmọ́ àbí kí nìyẹn ní lékí ẹ̀yìn tẹ́lẹ̀ lékí kútìbà fílò ìmọ̀bìlì alàlùmọ̀tì hùl ẹni táàmù kútìbà tó náà àwọn ìjọba yìí mo kàn ṣàlàyé ìyẹn ipé kò sí nǹkan tó fẹ́ fi kò sí nǹkan kan tí lè máa tí èèyàn fẹ́ sọ nínú tọ́lọ̀ ní òjá tó ò ní rí inú ọ̀rọ̀ ọlọ́run náà tó lè fi tàwọn ara rẹ̀ jẹ tẹ̀lé lè tàwọn èèyàn jẹ tó lè fi tàn rẹ̀ so absolu ní tí mùsùlùmí máa ń padà sí ní kí nípìnlẹ̀ àyà tó mọ̀ ọ̀kà náà àwọn àyà tí ò sí gbèrò fẹ́ yìtùmọ̀ rẹ̀ ó kúnnù kùránì àbí òsì ọlọ́run bá sọ wípé kámọ́ṣẹ̀ bọ̀ àbí dàrẹ́ta yàpọ̀ ní kùránì tó sọ pé kámọ́ṣẹ̀ bọ̀ o ìyẹn ò ní tó bá mú wà yẹn kò lè bí wọ́ kò lè ti dánù ọlọ́run sọ ìnáná yushrik billah faqad harama Allahu alayhi al-jannah nǹkan tó wá lọ ẹlọ́n fi ṣàlùjẹ́nà léèwọ̀ fún wà ó náà ibùdó sí rẹ̀ nínú náà wà máa lè gbọ́ rí ní iná iná ń sọ ìdúró sálámù ṣe kankan fún ogun ẹlẹ́bọ̀ tó gba àlùkìá tẹ́ẹ̀tì kú kílẹ̀ àbẹ̀yìn gbogbo wọn yẹn ṣùgbọ́n tí ó mọ àwọn yẹn ń kọ́ ọkẹ́ wọn padà sórí ọ̀rọ̀ tí mo ń sọ ti ta àti díẹ̀ ìpìlẹ̀ ní tíṣẹ̀rí àbá ti sọ yẹn ni ká máa wù kìí ṣe ká máa lò fẹ́ ní wa ká lọ mọ́ owó àwọn kankan tó jọra wọn láti máa fi sọ pé ẹ̀yìn àdìtúnṣe báyìí ṣẹ̀ríà tó sọ ní wípé òdò óhùn lè ààbà ìhìn bó wa akọ̀sátù nítàlá ẹ wo àyà yẹn tọ́nà bá ní gbèyàn gbèdè akọ̀sátù lóòótọ́ àwọn míì wà tẹ́lẹ̀ ṣe kẹ́ẹ̀ṣàbí táńpè ní superlative adjective comparative and superlative torí báwọn èèyàn orí èyí tó bá mú jù yẹn èyí tó ṣe déédéé jù akúsàtù is the most appropriate ṣe bá máa ń ṣe English waec neco napep àwọn exam jam wọ́n sọ pé filling the gap with the most appropriate èyí tó bá mú jù lọ orípò lè fún ìgbẹ́lẹ̀ náà bá wọ́n ti báwọn sọ ní to èyí tó bá mú jù ọlọ́ èyí tó bá mú jù lọ ní ẹ̀ṣà àti kálukú sọ́dọ̀ bàbá tó bí tó gba àwọn ẹ̀ àti ìlú ti kò bá mú tó èyí tí ọlọ́run sọ yìí èyí tó ọlọ́run lọ ọkọ̀ kalẹ̀ orúkọ rẹ̀ èèyàn kan jalè wọ́n wá kiri ó ti change orúkọ wọ́n ní àwọn wá eh, mrs ayilara lọ òun lójú kan náà mo lè fi mrs ayilara mrs eh, ayé kí ló ń jẹ ayé pé ló ń jẹ tó tọ́ dẹ̀ lọ́dún dọ́kúmẹ́ntì títí ìgbàgbèsè wọ́n ṣe wá tírèsì ṣe máa ṣe wàhálà òun ló change báyìí kí nìkan ìtọ́lọ́run sọ yẹn òun ló bá wọn lọ́bẹ̀rí náà ìròrí ẹlòmí ọkùnrin ní wọ́n jẹ jírú wọ́n ní ìyàwó ẹ̀ ti sọ ó ó ti sọ bí ọ̀jẹ̀ kò ṣeéṣe orúkọ ẹ̀ sórúkọ ẹ̀ mo ti gbọ́ rí dáadáa ẹ máa sọ ìyá ẹ̀wọ̀n ó ta gidi kódà tẹ bá sí ìfọ́ọ̀mù wọ́n jẹ́ wa máa ń kọ méjì lè dúdú ní kàbẹ̀ bíbí láti tí wọ́n ti ṣe rí àṣẹ ìtẹ̀sùn wa sọ kálukú torí ogún àti àwọn nǹkan wọ̀nyẹn هذا والله تعالى يعني على عيش bẹ́ẹ̀ ni àwọn kan ṣe bẹ́ẹ̀ wọ́n wá ń lo compound àwọn obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ ni àwọn obìnrin àwọn tó wọ́pọ̀ jù nínú àbìnrin tó ṣe bẹ́ẹ̀ ni àwọn obìnrin tí wọ́n wá láti ìdílé ọlọ́rọ̀ olówó ọlọ́lá àwọn tá a ti mọ̀ so wọn ò fẹ́ kí wọ́n fẹ́ máa lo àǹfààní orúkọ bàbá wọn yẹn ẹni ìfẹ́ mú àwọn orúkọ kan gbajúmọ̀ wá torí ọ̀rọ̀ cyber bullying cyber law wọ̀nyẹn tí èèyàn ní ìdájú jókòó sí dáadáa àwọn fámílì kan popular dáadáa lẹ́pẹ́ bá ti ráwọn ọmọ wọn wọ́n fi sí àwọn ọmọ tí bàbá wọn ti jẹ president gọ́vnà rí yẹn ẹ̀rí pé wọ́n àforúkọ ọkọ wọn wọ́n fi sí ká ní ọkọ wọn jẹ́ Délé bàbá wọn tó jẹ́ ìlú mọ̀ dáadáa yẹn oúnjẹ ṣẹ́gun wọn àkọ́ Fatima délé ṣẹ́gun wọn àfi iphone dash wọ́n fi sáàárín délé àti ṣẹ́gun yẹn compounding délé lórúkọ ọkọ ṣẹ́gun lórúkọ bàbá wọn àwọn ìkan tó wá ń lo àṣà kan ó ni ní wọ́n àfi sí bracket ní wọ́n ṣe wá sọ pé ọmọ lágbájá gbogbo ìnira ni èyí tó bá ń lọ lọ́nà sọ àyè torí kó fẹ́ káwọn èèyàn mọ bàbá tó bí olóòfà fẹ́ pé nínú ìtàn nílẹ̀ Yorùbá wa ẹ̀ ẹ̀rí kí tí wọ́n bá sọ pé bàbá kan bímọ méje ó lè jẹ́ ọmọ mẹ́rìndínlógún lóbi torí pé gbogbo àwọn obìnrin tó bí yẹn ni wọn ò ní dáa kọ àwọn ọkùnrin nìkan wọn ò mọ̀ dáa kọ ara àṣà kámọ́ka obìnrin sí ni torí pé gbogbo àwọn obìnrin tó ti lọ wọlé ọkọ yẹn nìkan wọ́n máa parẹ́ ẹ̀yà ọ̀nàsán torí pé wọ́n ti lọ ṣàfihì àwọn ìyá yẹn ẹ̀yìn náà lọ wo ní ìsìn ẹjẹ́ kájọ jókòó kájọ ogun mo fẹ́ kájọ jókòó wò báyìí ẹ wo màmá tó bí bàbá wo ló bí màmá yìí èèyàn mélòó ló lè dákọ bàbá tó bí yẹn já lè trace àwọn ọ̀ràn obìnrin yìí kẹ́rì ìtàn àwọn ọkùnrin wọn máa sọ àwọn ọmọ tó bí tóbìnrin yẹn bí yẹn wọ́n ti lọ sí ẹgbẹ́ bàbá yẹn láṣà àfìtì wọn sí òun ń kọ́ wọ́n àṣà àfìtì sọ́dọ̀ ọkọ ẹ̀ ni that's gone ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ká ara ìmọ́ka obìnrin fẹ́ẹ̀yàn gidi òun ni kí obìnrin má jí ọkọ bàbá rẹ̀ Islam ti parẹ́ àbá ètò mú ti ẹ̀wà ń sìn pé olóbà mi ti gbóbìnrin lógún ẹ̀kẹ́bí tọ́tọ̀ ogún ta lẹ́pìn gangan lòun gan fún rẹ̀ náà nínú àṣà wọn tó tẹ̀lélẹ̀ Yorùbá iná obìnrin gangan á jẹ mógún olóyẹ pé nílẹ̀ Yorùbá nígbà ojú dúdú kódà tó tún fi dì sí tí obìnrin kan ò bá bímọ fún ọkùnrin kan tọkùnrin yẹn bá kú wọn ò ní fún lógún kankan yẹn bá kàn fún bóyá àwọn èèyàn láàánú gbọ́dọ̀ rí pé kò bímọ wọ́n ní fún ní tó ló bá bí lọ́pọ̀lọpọ̀ obìnrin ló bá wà ní ọkọ tí ò ma gbogbo ogun kò bá jẹ́ mùsùlùmí gbogbo ẹbọ ní ògbé kò lè rọmọ bí ó tún wà àṣà láwọn ilẹ̀ yẹn bá bí igba ọmọ ṣùgbọ́n tí wọ́n jẹ́ wọn ní fún lógún náà àti kó bí ọkùnrin tóun náà bá wá rọ́kùnrin bí gbogbo àwọn ọmọkùnrin tí ò bá yà wọ́n wèrè tí ò sọ wọn di dìde ìyẹn tó tí ò bá rí wọn pa ó ti lépa wọn títí àwọn babaláwo sọ pé orí ọmọ yẹn lè tó bá ní kó perí ẹ̀ orí ní òkè dùn ìdá ìyà ń wèrè yóò yà ẹgbà dédé yẹn tí ó mọ̀ bíbi jẹ káàkiri èyí ó sọ kò ní pé òun ò bí ọkùnrin àwọn ọmọ yìí yẹn ní ń sàfihàn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣẹ̀rí àti ṣe kí ni ó ti yanjú ẹ̀ pẹ̀lú simple instruction kí ni Yorùbá instruction <laughs> àṣẹ kékeré báyìí ní kí wọ́n máa yí Yorùbá tí lè sí instruction fún mi fún Ó lẹ́tọ̀ sí nǹkan bàbá ẹ̀. Ìjíṣẹ́ rí akẹ́ sọ ni pé, Ìdákàrí ní Ṣòhábèrè ó ń fàyẹ́ ìní ó tán. Wọ́n bá ń pín ogún. Ọkùnrin táà fún ni ìlọ́po táà méjì táà fún obìnrin kan. Káná fún obìnrin kan ní 100,000 ní ogún. Ọkùnrin tó jọmọ ó gbà 200,000. Wọ́n bá fóbìnrin ní 1 million. ọkùnrin tó wà ní ọgbà two million tí Kùránì sọ kí wọ́n á nìdí àwọn afáṣàlàyé tó pọ̀ torí pé ní ìṣẹ̀rí Islam àwọn ọkùnrin yẹn gangan ṣe wà ní ojúṣe wọn ni láti máa tọ́ obìnrin kó tó lọlé ọkọ tó ọkọ yóò tó jogún ọkọ lọ́nà àwọn Àwọn ló dá àti bàbá yìí. Ó mú ju ọmọ rẹ̀. Ṣé ọkùnrin báyìí ló bá fẹ́ yẹ̀ Máa. Ló bá ní ilé ilé bàbá ìyàwó rẹ̀ ó kú bọ́ọ̀lù. Pélé wọn tó rọ̀ yìí. Máa. Ilé bàbá ìyàwó rẹ̀ tó yà ẹ̀ olùlọ́dọ̀ Ẹgbẹ́ ká ká sí ẹ̀rẹ́ lẹ́wẹ̀ àṣírí 44 minutes, but rò pé ṣókí àlàyé ọ̀rọ̀. ṣókí àlàyé ọ̀rọ̀ Ẹ̀mọ́jẹ̀ káàkiri àdúgbọ́rọ̀ ní ṣókí ta sọ alákọ̀ọ́kọ́ ní pé a lè rí orúkọ ara tiwa padà ṣùgbọ́n àlè yí orúkọ àwọn òbí wa padà kò bá àjọ orúkọ ẹlẹ́bọ ni wọ́n jẹ́ náà ni wọ́n máa jẹ́ kí ìbí má ṣe kí ni a lè ṣe àfihàn ara wa sí bàbá bàbá ní orúkọ gaba ní ìsìn kìí ṣe ló bí mi ẹ̀gá kọ́ kódà àwọn ọmọ tí mo bí ní ìsinmi skul bélò yẹn ni wọ́n ń gbogbo ọmọ mi pátápátá bélò yẹn ni wọ́n ń that is my grandfather's name and I'm not saying I'm sure but it is most likely ninety nine percent likely pé àwọn ọmọ mi kan bélò yẹn ni wọ́n sì máa jẹ àwọn ọmọ mi àwọn ọmọ tí wọ́n bí bélò yẹn wọ́n fún àwọn ọmọ wọn èyí sí àkàdé lóbi bẹ́ẹ̀ well something like an origin law tó bá àwọn bàbá àwọn ẹ̀gbọ́n mi lọ́kùnrin bélò bélò bélò ni gbogbo wọn lọ ni wọ́n lọ ń fa ọmọ àbẹ̀ṣe ah, nítì kí ni mo sọ wà láìsà láàbí nígbà àjókòó sí ká tó bá ti bí wọn bélò gbogbo wọn pápápẹ́ lè rí bélò ni gbogbo àwọn ọmọ wọn jẹ tó nù ṣẹ̀rẹ́ àìsàn bá ń sọ ni pé kò í ṣe èèwọ̀ ó lẹ́tọ̀ọ́ tó rà àwọn obìnrin obìnrin kan tó wá bí ní ọkọ òun kò lórúkọ rẹ̀ orúkọ àbẹ́ ní sáà ń lò bá múnú ṣẹ̀ríà ó lóun fẹ́ kó máa lórúkọ tẹ̀ kí lè ó dà ní orúkọ mi. orúkọ yìí náà orúkọ ìṣe sọ mi. ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀gbọ́n wà ní ìlú àwọn àbúrò wà ní ìlú wọ́n á lọ sọ pàdé hmm. wọ́n pàdé wọ́n gà àwọn orúkọ yẹn wọ̀ ní wọ́n wá ní lọ́jọ́ ìyàwó yà wá ó jẹ́ wá fẹ́ ra kí ni ó kọ bàbá ẹ̀ ní ìdíkọ̀ orúkọ yìí eléyìí orúkọ ti ẹ̀ òun orúkọ yìí orúkọ yìí kẹ̀. Láwọn òwò sọ ni Wọ́n mọ̀ pé ọmọ sọ lè lọ́wọ́ orúkọ yìí ọ̀rọ̀ ẹ̀ àníkọ̀ọ́ rí ẹni tí mo ní ìpé nígbà tí wọ́n ń fẹ́ra ni nígbà tí wọ́n bírí pé sọ ní nǹkan ni ó yẹ kí wọ́n béèrè. káfíà ìwọ wá béèrè pé ibo lè fi ìdí ti yẹ ó wá lọ òdó tèsì òdó tèsì níbo ní ní òdó tèsì ó dàkókò ní obìnrin tó kọ́ ṣọ́ọ̀tì nìyí àkókò ibo ní àkókò ó ní. wọ́n á dárúkọ ìlú ẹ̀ dáa. wọ́n á dárúkọ ìlú ẹ̀ ààbò ti dárúkọ ìlú ìfẹ́ kó dárúkọ ìlú wa wọ́n ti gbé ẹ̀sùn wọ́n ti gbà láwọn òun ní sí Ókè àwọn méjèèjì ló find out lọ́dọ̀ ara wọn àbí àwọn méjèèjì ló ń bára wọn béèrè bẹ́yìn gáàzì níta fẹ́fà inú tó èyẹ ń fún ṣẹ́lẹ̀ ìṣàfihì wọn sọ́dọ̀ bàbá wọn yẹn tó jẹ́ kí wọ́n mọ̀ sí àwọn lẹ́tọ̀ọ́ láti ṣe kí ni láti fẹ́ra torí pé bó ṣe rí ni. ọba ti fẹ́ mọ̀ bá gbé abúlé nípa ìfẹ́ ìṣèlú ìpínlẹ̀ báwọn kan kan àmì ìṣẹ̀lẹ̀ àti ìrìn ṣàlàyé sí nípa pé sọ́ọ̀nì méjì náà lè fẹ́ra wọn tó ró ní límì tí wọ́n fi lè fẹ́ra wọn ṣùgbọ́n màá ń sọ ìwádẹ̀ ti ń di argument much ẹgbẹ́ta ń summarize ojú ń sọ́nká ìgbẹ́jẹ́ ń summarize títà ń sọ ní pé number one èèyàn lè yí orúkọ ara èèyàn padà ṣùgbọ́n ò lè yí ti bàbá ẹ̀ padà number two èèyàn lè jórúkọ bàbá bàbá ẹ̀ bó ṣe wù kó lọ òkè sí kò ṣe tó burú bẹ̀ ní ṣé kì í sẹ́nu tẹ̀míyá ń sùn kò ṣe pé tẹ̀míyá ló sùn ìyẹn di ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àwọn obìnrin èyí tó bá mu jùlọ nínú ìṣẹ̀rí àti ọmọ di ọkọ̀ bàbá wọn wà akọ́sàtú píndàlá olè láàrin inú súnà bíntù bíntù bíntù bíntù aisha bíntù abubakar asma bíntù abubakar hmm? ah, ní sọfíyá bíntù abdulmutali sọfíyá bíntù abdulmutali fatima bíntù rasulillah ìta àwọn sọ̀rọ̀ báyìí abájẹ́rì ó ló bá àwọn ló jẹ́ nǹkan mẹ́ta àsọ ẹlẹ́kẹ̀ẹ́rin bá sọ ọ̀rọ̀ tó yà ń lọ ẹ̀mí pé bí nǹkan tọ́nà bá sọ pé ò bá mu èèyàn téèyàn bá fẹ́ lò pẹ̀lú yóò ráyà tí ó sì tanra àdìjẹ tí ó dọ̀gbọ́n fẹ́ rún un mọ́ ẹ̀mí tó máa jẹ́ fún pọ̀jù ọlẹ́gẹ́sẹ̀ kò ní pọ̀jù áyà o ṣùgbọ́n yóò ṣàlàyé ẹ̀ lọ́nà tí ó fi bá ìfẹ́nu rẹ̀ mu ṣùgbọ́n áyà tó kíá òun láti ṣe kí ni láti fi gbogbo nǹkan wọn ẹ̀dá lọ اللهم فعل alágbọ̀ọ́yọ́ ọ̀rọ̀ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله